بتقوى الله عز وجل واتقوه يرحمكم الله واعلموا أن تقوى الزاد الأولين لذلك قال سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين يا عباد الله وخطبتنا اليوم تدور حول الموضوع السابق على وهو وصية لقمان لابني في الأسبوع القادم الأسبوع المصابي تحدثنا عن وصية الابن على الوالدين إن شاء الله سبحانه وتعالى نبدأ من حيث وقفنا قال سبحانه أن اشكروا لي والوالدين إلي المصير أي واجب على الولد أن يشكر لوالديه حتى ولو كانا كافرين لا يسقط حقهما عن الولد بالبر والإحسان إليهما وقال سبحانه وتعالى وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما ويا عباد الله وهذه نقطة مهمة جدا ولو أمرك والديك بالمعصية فلا تطعما كما قال سبحانه وتعالى لقول رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق وقال سبحانه وتعالى وصاحبهما في الدنيا معروفا أي أحسن إليهما وقال سبحانه وتعالى واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون فاتقوا الله أيها الآباء أصلحوا أنفسكم أولا ثم أصلحوا أولادكم وقال سبحانه وقال لقمان لابنه منبه له إلى أن العمل لا يدع إلا الله سبحانه وتعالى سواء كان خيرا أو شرا وسواء كان قليلا أو كثيرا ولا يدع العمل عند الله سبحانه وتعالى وحيث يقول لقمان يا بني إنها إن تكن مثقال حبة من خلدل فتكن في الصخرة أو في السماوات أوفوا الحج يأتي بها الله إن الله لطيف خبير adáwọ̀ fọ́lọ̀ ọba àlékún ní ọlọ́run orí agẹ́jẹ́ tó ọlọ́run ọba bá àlẹ́wọ̀ Muhammadu sallallahu alaihi wasallam jàmá mùsùlùmí khutba wa ti ní lórí ọ̀rọ̀ tá sọ́ọ̀bọ̀ lórí àlẹ́wọ̀ Luqman alayhi salatu wa ìyẹ́ asọ́lẹ̀ ní ti fọ́mọ̀ ẹ̀ àbí ká pé níwá sí ìsí tí tí ti sì fọ́mọ̀ rẹ̀ a ti sàlàyé kọjá fúnra wa pé ní àwọn ẹ̀kọ́ tá kọ́ mẹ́ kò ní pé asọ́lẹ̀ fóònù púpọ̀ kó ráyè fọ́mọ̀ rẹ̀ ẹ̀yẹ́ gbọ́rọ̀ ráyè fọ́mọ̀ rẹ̀ yàn tẹ́bá wo àwùjọ tàwa lónìí àwọn èèyàn ráyè fọmọ mọ́ ọmọ fi làwùjọ ti bàjẹ́ ẹ wo àsìkò tó ti kọjá lọ tó ń ti bá àwọn èèyàn nímọ̀ nípa ẹ̀sìn lásìkò tó kọjá lọ àwọn èèyàn nímọ̀ nípa ẹ̀sìn àmọ́ wọ́n ráyè mójútó mọ́ òun làwùjọ tó ń ti gbé wọn nímọ̀ nípa ẹ̀sìn náà ẹnu ààyè tí wọ́n rí fọ́mọ ni tí wọ́n fi òwe wọn àṣà wọn fi bọ́mọ sọ̀rọ̀ ẹwà àwùjọ ti rí láwùjọ ni ọjà tí wọ́n bá ń tà dédé owó yẹ́ tó bá tà òun ó gbẹ̀lẹ̀ lérí wọn ò ní ẹ̀sìn tí ó sọ fún wa pé bí wọ́n bá gẹ ẹ̀tẹ́ ẹlẹ́kọ̀ọ́ yóò wọn lọ́la kìyàmà wọn ò ní ẹ̀sìn débẹ̀ àmọ́ látara ìwà ìwà tí ń bẹ ń bí àṣà àti àwọn àṣà tí ń bẹ nú ìjọkọ̀ àwùjọ kọ̀ọ̀kan tẹ́bí kọ́ma wọ́n ráyè kọ́ma àwọn èèyàn sì níbẹ̀ rọ̀ náà àwọn èèyàn kí ń sábúrú fúnra wọn bẹ́ẹ̀ bá kó ọjà tó fẹ́ tà tó kó lè gbé owó tí ó fi tà tó kó lé lérí ìtumọ̀ ẹni pé owó tó bá lé ọjà yìí yẹ títà nù ẹni tí ó lọ sí débẹ̀ ló wàá kó ọjà òun lè owó tó bá ń bẹ̀ yóò fi bẹ̀ owó tí ẹ tí ì ra yóò fi bẹ̀ torí báwọn èèyàn ráyè fọ́mọ ni kèé sí bí wọ́n lẹ́sìn débẹ̀ àwọn èèyàn ráyè fọ́mọ débi pé ọmọ ò ní wọ́ ọ̀pùwọ̀ jáde ó ti wà ní àwọn òwe wọn ó sì ti wà ní àwọn àṣà wọn ọmọ ẹ bá ìpele ìyá rẹ̀ nílẹ̀ kó ṣekí nìyí kó sì aṣọdá púpọ̀ náà pé ìpele tó rí máa ni jẹ̀wọ́n mùsùlùmí bẹ́ẹ̀ bá ní ẹ̀sìn ní òní tí ó polongo ẹ̀sìn tó lẹ́sìn lókù lónìí tó ti bẹ́ẹ̀ ọlá àwòjọ yóò dátútà nítorí pé àwọn èèyàn ráyè fọ́mọ ọmọ ọmọ èèyàn kéèyàn ní kọ́nà lẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí a ń gbìyànjú ọkọ̀ a ń fi àwọn ọmọ wá sí islamic secondary school islamic primary school a ń fi wọ́n síbẹ̀ ta ní kọ́nà àwọn òní títà tó dájú olóòtọ̀ mẹ́lẹ̀ bá ti lọ orí olè ní àwọn ó sì wá pé àfikà àwọn orí títà jẹ́mọ̀ kọ́mọ èyí tàà bá àwọn àgbà o wọ́n mọ̀ gbìn lọ́mọ ilọ́rọ̀ wọn lé wọ́n sì mọ́ kó wọ́n sì mọ́ kó sérí àmọ́ torí pé yìí ò ráyè fún wọn ìtọ́ wọn bábá ń lé ohun tó wọn bá bọ̀ ń lé ohun tí wọn bí sàlàyé fún yín táwọn bí sàtúnṣe rẹ̀ ẹ̀ ráyè fọmọ lónìí ọmọ wọn kó fáyọ̀sì wá láti ta ẹ̀wọ̀n arúgbọ́mọ ẹgbẹ́ ní sùsáàkì lówọ́ ọpọlọ sì ti dàrú òwò òbí wọ́n ẹgẹ́ bí hálù súnà ọ̀n wọ́n mọ̀ rẹ̀ bí hálù súnà àkídà àṣà ayọ̀ ní bẹ̀rẹ̀ ọmọ rẹ̀ ẹ ma wọ́n pẹ́ máa ṣe aláàrin jẹ́bùrẹ́ tó ti bẹ́ẹ̀ ìtàn kan ní ẹ̀kọ́ ní tó ń bẹ́yàn ráyè fún tí ó fi sọ tán kan lè pa ni ó tí ò bá sí nǹkan mí mọ́ táàmù lọ́dọ̀ Lukman tó ju pé àsíyàn mọ́ ráyè fọ́mọ àwọn ni ó sì wúlò fún bí àwọn tàbí ó súnnà torí pé bá ráyè fọ́mọ wa ní tó dá alákòóso lágbárí àkọ́kọ́ nù ọ̀dọ̀mọ́ ẹjẹ́ ráyè fọ́mọ ọmọ wa kásì máa ṣe wá sí fọ́mọ pé aráyè pé àjọ ọ̀tẹ̀lẹ́sàn kọ́ ẹlòmíràn ráyè lọ́tọ́ àmọ́ kílẹ̀ gbọ́ wò ẹlòmíràn ayé fọmọ ìyá mi lọ́bi kẹ́kẹ́ gbogbo wíkẹ́ndì báyìí wọn láwọn èsùn ni inú wọn lọ ti di wíkẹ́ndì wọn sùn ní àwọn ẹgbàánu ọ̀la ní sátọ̀dẹ̀ ẹ̀sùn wọn tún yọ èdè wọn sì wọn di síbi fíìmù ni bẹ́ẹ̀ bá ráyè fún wọn kílẹ̀ kọ́ wọn ẹlòmíràn wọn ayé fọmọ ayékílẹ̀ ní ayé tọmọlọpọ onífọmọ lọ́dún pé assignment náà mú yín dà kẹ́ bá ṣe Lukmanu pí ọmọ rẹ̀ jòkó ó ṣe wáàsí fún wáàsí àkọ́kọ́ tó kọ́ ṣe fún òun ni tó jẹ́ pé tí ò bá sí lára rẹ̀ láyé ọ̀yẹ́ séèyàn bí ẹran ní ọ́ òun àtàwí òun Lukmanu kọ́kọ́ kọ́ mẹ́ ìtọ́ tẹ̀lé ó wá jẹ́ kí ìtọ́nà ọba máa fi tẹ̀lé ọ̀rọ̀ níjọ́ tọ́nà ọ pé ẹ gbọ́rọ̀ sí ẹbọ́ pẹ̀lú èmi ọlọ́run ọba nǹkan tọ́nà máa fi tẹ̀lé ni pé òbí lẹ́dọ̀ọ́wọ́ ẹ nítọ́nà máa fi tẹ̀lé lò ẹ lọ wo àwọn àyà ibi tọ́nà máa ti sọ pé ẹ máa ń sí ẹbọ́ pẹ̀lú èmi ọlọ́run ọba èmi nìkan ni ẹ máa sìn nítọ́nà máa fi tẹ̀lé ni pé òbí lẹ́dọ̀ọ́wọ́ ẹ ẹ lọ wo àyà kò hàn àmọ́ bí ibi tọ́lọ̀ bá ní sọ pé àtúrò Allah wa àtúrò rasul inú ma tẹ̀lé tọ́lọ̀ bá bí ẹ̀tẹ̀láṣẹ́ mi ẹ̀tẹ̀láṣẹ́ mi tàbí bí ma fi tẹ̀lé àmọ́ gbogbo ibi tọ́lọ̀ bá ní ẹ̀mẹ́ ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ nínú ẹ̀kọ́ tí bẹ́ẹ̀ ni pé wábìlì wáhìdé ní ìsànà ọlọ́run ọba mọ tó dá alàyà ìlàmọ̀ ní kọ́lọ̀kọ̀ wọ lẹ́tífù ìkọ̀bí ó mọ̀ tó dá tí ẹ yáyà rìn wọ̀ sí yẹtẹ́n òbí ló ń bá òbí ló ń bá jù kìí sàwọn náà wábìlì wáhìdé ní ìsànà وقضى ربك ألا تعبدوا إلا إياه ولا تشرك بالله إن الشرك لظلم عظيم ọgbọ́rọ̀ sí ẹbọ pẹ̀lú ọlọ́run ọba nítorí bí ẹbọ àbòsí tó tóbi tó tóbi tó sí láyé wọ́n ni wọ́wà sọ ilẹ̀ ìsàn bí wà lìdé ìhè lẹ́yìn ìgbà yẹn àwọn aṣọ àṣọ́lẹ̀ fọ́mẹ̀ lẹ́rìnyàn kó máa ń ṣe dáadáa sóbí nítọ́lọ̀ bèèrè nù dáadáa ló ní kẹsí sóbí kò ní kẹsí àtàrímáàlì ọlọ́run lẹ́gbọ́dọ̀ máa sì kí lẹ́sẹ̀ bọ́bí alberwal ihsan wa nù but náà ní ọ̀pọ̀lọpọ̀ òbí kí náà bèèrè lọ́wọ́ ma ìbáàdà hakullah ẹ̀tọ́ ọlọ́run lọ́pọ̀lọpọ̀ òbí bèèrè lọ́wọ́ ma lónìí wọ́n wá yí bí ọmọ bọ́ta wọn so ọmọ ọmọ tí ń sọ kèése pé lẹ́yìn ọlọ́run òbí ló kùkọ́ hàn ẹ̀yin òbí ní bá wí dáadáa la ní táwọn ọmọ yóò ṣe fún yín o a ní kí wọ́n máa sè yí ọlọ́run la ní ká máa sè dúpẹ́ fún mi kọ́ sí dúpẹ́ bá àwọn òbí rẹ̀ méjèèjì ìlẹ́yẹ alìmọ̀sí ẹfẹ́ ẹkọ̀ àti wọ́n àtàwọn òbí rẹ méjèèjì ẹ ń padà bọ̀ wá sóyè ní ọlọ́wọ́n bá ní ó wá ní wàhín jahadaki ala an tushirka bí ma laysa laka bí ilm fala tuti'ihima níjọ́ táwọn òbí rẹ bá ọ́ láṣẹ ẹwọ́n ká níjọ́ táwọn òbí rẹ̀ bá pé ìtẹ́mi ọlọ́run ní kọmọ́ sí ohun làwọn ní ọwá ṣe fẹ́lẹ́ tìtìrìlì màá ọ̀bọ̀ dáwọn ló ọlọ́run ti bí ọdún jáde mẹ́wọ́ ẹ̀sán dáadáa la ní kọmọ́ ṣe fún yín gbogbo tó máa jẹ́ dáadáa aṣọ tó máa jẹ́ jọ dáadáa tó mọ̀ ọba ní ká ṣe fáwọn òbí wa kèé ṣe torí pé wọ́n jẹ́ mùsùlùmí àbí wọ́n ṣe mùsùlùmí àmọ́ tó wọn bá fi ń bá nípa àwọn ọmọ yà yìí ẹ tẹ̀ láti àwọn òbí yín ẹ ṣe láti wọn o àmọ́ ń jọ́ táwọn òbí yín bá ní ẹsẹ̀ ń tọ́nà ní ẹ̀mọ́ sí falá tètè ìmà ẹ wọ́n ọ̀tẹ̀ ní wọn àwọn afáà sọ ní e- e- ọ̀nà ẹwà wà fáwọ ẹ ma tán bá wí ọmọ tó lù jẹ̀lìbá táwọn òbí rẹ̀ nígbò gbọ́dọ̀ ọmọ ọkùnrin sàmàrí tó fi rúgbọ́n lẹ̀ táwọn òbí rẹ̀ àwọn jẹ́bẹ̀ ọmọ tó rùn wọ̀n ní kúnlẹ̀ fáwọn òbí ọmọ méjèèjì táwọn òbí ní kò sí jẹ́bẹ̀ àwọn ọmọ ń lè ẹ̀yọ́ ma ní lọ́dẹ́ kí ló rọ́lù yìí ẹgbẹ́ tán dá àárín àtò ní irú àbí ìtọ́lọ́lọ́wò fẹ́ gbogbo tóbi yí bá ti ní ẹsẹ ní ẹsẹ ẹyọ tẹ́lẹ̀ ní tó bá ní ẹsẹ mọ́ ní kan lọ́n sọ àwọn òyò kú bá ní ẹsẹ ẹsẹ ẹwà bá ìwọ́n tó bá sọ máa fún lé ní èsì àbá rẹ̀ lè afẹ́ ẹjọ́ bí i àgbà ní ẹkùn tí sẹ́gbà rẹ̀ nínú ká bí a ní ọgọ́rùn-ún àfá wá súnmọ́ mi ìyá rẹ̀ máa súnmọ́ sọ súnmọ́ ìyá rẹ̀ ọlọ́run ní agbọ́ ní ọ̀sọ́ ilẹ̀ ìsáàn ọ̀sọ́ ilẹ̀ ìsáàn ìwà lè àti sọ àsọ́lẹ̀ fọ́mí èèyàn kó sí dára sórí rẹ̀ méjèèjì tọ́ àmútorípẹ̀ ní wọ́n sẹ́bọ̀ yìí ẹ̀tẹ̀ ní bá yín sùn ní ìyá ìbá yín sùn pẹ̀lú ayá yìí ẹ̀ mọ́ tẹ́ la ta'atan li makhluqin ayya makhluqin li makhluqin ẹ gbọ́dọ̀ tẹ̀lé àṣẹ ẹ̀dá kankan fi ma'siyatil khaliq níbi tó bá jẹ́ pé ti ṣe ọlọ́run ẹ̀rọ tẹ̀lé ẹ máa mú àwọn tọ́lọ́ ní ká tẹ̀lé àṣẹ wọn ni ní Ànábì mani atọ́ni fàkọ́lì atọ́ Allah Ànábì mani atọ́ àmìrí fàkọ́lì atọ́ àní ẹni bá tẹ̀lé bá ní ẹ̀mí àmìrù fún ìlú tẹ̀lé wọ́n mẹ́ni atọ́ àní fàkọ́lì atọ́ Allah bẹ́ẹ̀ bá tẹ̀lé bá tẹ̀lé ọlọ́ni wọ́n mẹ́ni asọ́ àmìrí fàkọ́lì asọ́ ni ẹni bá yẹ̀ lámìrù fún yí ẹbá bí lẹ́sẹ̀ Ànábì ọ̀mìnà asọ́ọ̀lì ìfàmọ̀lì asọ́ọ̀lọ́ ẹni bá sẹ̀mí ọlọ́run ló sẹ̀ bó ti wà náà láyé fi dìde sí lérí inú islam kò bá mú bẹ́ẹ̀ annabi sallallahu alaihi wasallam ó wá rán àkásẹ́ jọba ó wá yin àmírù fún wọn àmírù yìí rèé àwọn adébì kan àmọ́ tí àmọ́ tán sí bá àmírù àmìwà ní gbogbo yẹn lọ́sẹ́ jíjọ àtàgbánú wọn àtọ́mẹ́lẹ́ inú wọn àtẹ tó bí àmìlú lọ́mọ gbogbo ti sẹ́jì àtẹ̀lé ọ̀tara tẹ̀lé ànábì ni wọ́n wá sẹ́ni bá wọ́ ọyẹ gúná sí wọ́n sì gúná sí ọyẹ tó wọ́n sì tó ọyẹ máa kó náà ìlọ́kọ̀ kan àwọn làwọn kó mẹ́ kìí sí bá sí ọ́ àmọ́ bá gbọ́dọ̀ tapasẹ́ àmọ́gẹ́bí ń ta gbọ́ọ́ta ẹ̀kọ́ ta kọ́ ọ̀dà náà Muhammad ẹni kanáà ló lẹ́tọ́ àti fi ìyá náà jẹ ẹ̀dá ọlọ́run ẹni kanáà ló lẹ́tọ́ láti fi ìyá náà jẹ ẹ̀dá ọlọ́run èyí kí ìdí bá jẹ́ ẹ̀dá ọlọ́run ọmọ nìkan ló lẹ́tọ́ láti fi náà jẹ ẹ̀dá ọlọ́run àwọn náà gbogbo lọ́dẹ́ pa náà ẹ̀dá ọlọ́run tó lẹ́tọ́ bá pa ẹmẹ́jà fi náà pa wọn ẹnu bá fẹ́ pa ìbọn iná ní wọn fi hàn ẹnu bá fẹ́ jẹ oyin iná ní ipa ẹmọ́dàn òkú dábẹ́ ẹwà ọ̀nà míì wọ́n ní àmọ́ta bá dọ́dà mẹ́ Muhammad tó bá ní ìtọ́ eléyìí náà ara sẹ́ni àwà tún náà ń dá àwà ní ọ̀tún wọn paláṣẹ àwà kúnnù rẹ̀ tó ti bí àlẹ́bí lọ́lọ́ sí yọ tẹ́ẹ̀kú bẹ́ẹ̀ ẹ́ wọn àgbọ̀ tẹ̀lé àṣẹ ẹ̀dá kan kásì ọlọ́run wa so ẹ̀yin òbí dáadáa lọ́rùn kásì bóbi kásì fún yín o wọ́n ní á sì yín gbogbo ibi tẹ́ẹ̀ bá ti ń gbọ́ pé ọlọ́run wá sọ pé èmi nìkan ni ẹ máa sìn bí ṣe ń fi wábì wálì dé ní ìsánà tẹ̀lé ìtumọ̀ rẹ̀ nú dáadáa mo ní káwọn yín ṣe fún yín mi ò ní kán sì yín o bọ̀ kí ló dé lónìí ẹ̀sìn lẹ́ ń bèèrè lọ́wọ́ wa ìtọ́nà ní káwọn ṣe ní ká má ṣe hádà wọ́n ìbáyà àní muhammad sallallahu alayhi wa sallam òun ní yahudi jọ́ kan sọ́kó káyà kan ó láwọn yahudi àtàwọn nàṣọ́rá àwọn àfa àwọn ni ọmọ ẹnìkan bẹ́ẹ̀ ó wá a si wa ìtọ́nà bá ṣe ní ẹ̀wọ̀n pínkẹ mẹ́ ṣe báwọn afọ́ ẹbá ní kẹ́ẹ̀ṣe kí lẹ́ṣe rí àwọn nínú àwọn afọ́lá àwọn olù àwọn sí ìtọ́nà bá ní kẹ́ẹ̀ṣe báwọn afọ́ ní kẹ́ẹ̀ mẹ́ ṣe títà lẹ́mù nínú àwọn afọ́ àlefa tí ìta ìgbà dákò kò lẹ́gùn ọ̀nà tẹ́ńdà sí wọn náà agẹ́gẹ́ tí bẹ́yà yìí ni pé níjọ́ tọ́nà bá ti ní ìgbọràn sí kan kẹ́dà ọlọ́run pa ọlọ́run gẹ́gẹ́ ìwọ́n gẹ́gẹ́ wẹ́kọ́ sí kí ọwọ́ finúfẹ́dọ̀ ọ̀finúfẹ́dọ̀ ọ̀sìn jẹ́gẹ́ ṣírìkùn ẹbọ ni so dáadáa ní aṣẹ́ sí ẹ̀yìn òbí o wọn ni a sì níjọ́ tó ń bá ń dọ́pọ̀ mọ̀ rẹ̀ kún lè mọ́kọ́ kún lè fọ́n tipa wàlá ìbára lọ bèèrè lọ́wọ́ níjọ́ bá ń sọ mọ̀ rẹ̀ pé mi ò fẹ́ rí ìjáàbù yí mọ́ ìbára lọ bèèrè dẹ́ kọ́ lọ́mọ ni ó ọlọ́run pé ẹgbọ́rọ̀ dínúlẹ̀ fún ayé ìwúrí ọlọ́ni wọ́n máa nígbọ́ta àwọn òbí ọba ní kọ́tẹ̀mí ọ̀bọ̀ dáwọn lọ́rùn ọlọ́wọ́ ní tó ti bẹ́ẹ̀ wọ́n sọ ìmúhùnmọ́ fi dúníyà ma'rufa tó ti bẹ́ẹ̀ ní kọ́ ṣe ọ̀pẹ̀lú ìtẹ̀lú ọlọ́wọ́ bá ti mọ́lọ̀bọ̀ dáwọn lọ́rùn àmọ́ tó ti bẹ́ẹ̀ máa ń yà jìyà sí wọn mọ́ gbàgbé mo ti bẹ̀rẹ̀ ọ̀ dáadáa fẹ́ kọ́ sí sí wọn máa ṣe o wọ brọ́dà tó bá àwọn òbí rẹ̀ ń bínú sí ọ́n tó pọ̀ sí súnà dáadáa tó yẹ kọ́tọ̀lọ̀ tí wá ọ̀sẹ̀ mọ́ máa wọ́n lè ti sí ọlọ́wọ́ bá wọn dáadáa yọ máa ṣe tọ́báfáà ní ọ̀rọ̀ bá dáadáa ọlọ́wọ́ bá wọn pẹ̀sẹ̀ ní ọlọ́run wọn tó ń sọ fún ọmọ náà ẹni tó bá rí pé ńlá náà tẹ́mi ọlọ́run là kalẹ̀ ní tẹ̀lé má tẹ̀lé lọ bí ìyá rẹ̀ bá ń ṣe súnà ìyá lọ́mọ bá lọ fi bàbá ń bídí alẹ́ bí bàbá rẹ̀ bá ń ṣe súnà àṣàlá tẹ̀lé lọ fìyẹn bídí alẹ́ o kọ́dà bẹ́ pé ìyá bàbá yóò sì kò pé ìwọ rẹ̀ lórí rẹ̀ tẹ̀lé lọ ọmọ ni thumma ilayya marji'ukum فأنبئكم بما كنتم تعملون سبحان الله ìwọ ọmọ àtẹ̀yìn òbí wà sí rẹ̀ o ẹ̀yin ọmọ mú ní ẹsẹ̀ dáadáa sáwọn òbí méjèèjì ìní ẹsẹ̀ wọn ìwọ bàbá tó wọ́n ń béèrè tó kọ́ wọn sí ọ́ ìwọ ọmọ náà tí wọ́n náà ní ọ̀fẹ́ nínú bàbá rẹ̀ máa bá lọ tó bá dìdú àlìkìyàmà ẹ̀ ń padà wà bá mi sẹ̀rí àyè ń bẹ́ tòsí ó sì jẹ́ pé wọ́n lọ kọ́ tí bàbá náà nígbà tí bàbá ní kọ́ sí wọn tọ́kọ́ tí wọ́n ẹ máa bọ̀ wá ní ìdájọ́ láàrin wà láti kìyàmà ẹ lọ́kọ̀ já mú ìlọ́wọ́ dáadáa jọ máa ẹ̀yin òbí ẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ òfin ọlọ́run ni àìkúnlẹ̀ fẹ́ da èèyàn bàtà aláìkúnlẹ̀ fẹ́ da èèyàn ọ̀tún wọn bẹ̀rẹ̀ wá pé àtòbí náà aláìkúnlẹ̀ fẹ́ dá èèyàn kò sáyà fi mẹ́ ìbá nẹ́bí náà bẹ̀ẹ́nú èèyàn anábì ọjọ́ anábì ojú ní ààrẹ lọ ẹ́ àbúwọ́ta anábì ni anábì wọ́n ṣe fún anábì ní láyíláyí ọ̀bọ̀ ọ̀nà wò máa wọn ò ní ṣerú ẹ̀ fún yàn wọn ò ṣẹlẹ́tọ̀ wájú wọn tèmi tó bá ṣẹlẹ́tọ̀ ni nípa iná ṣẹlẹ̀ anábì wọn ò ṣẹlẹ́tọ̀ fún wa ni ìyá bẹ́ ṣẹlẹ́tọ̀ abiyọ́nà ọba alẹ́kẹ́ ọlá masamuwa dúró ọlá jẹ́ kan náà ọba wasallallahu ala nabiyina muhammadin وعلى آله وصحابه وسلم والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم أدعوكم الله أدعوكم يا الله أولي أجل الله سبحانه محمد صلى الله عليه وسلم gẹ́gẹ́ bí kúrò tá bá lọ láti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn ẹ̀kọ́ tá fẹ́ kọ́ látọ̀kọ̀ lùkùnmán àti kẹ́kọ̀ọ́ méjì mẹ́ta sẹ́yìn ní tàbí kún tí lùmọ́ fi kọ́ máa rẹ̀ ó tún kọ ní àkídà míì lẹ́yìn àkídà tó ti bẹ̀ lákọ̀ọ́kọ́ ó tún kọ lómi ìwọ ọmọ mi ma pé tó bá bí jáde kẹyàmà gbogbo tí kálùsù wá sí láyé bẹ̀sẹ̀ iṣẹ́ wa bàbá sí ń kọ́ àárí ogun kó jẹ́ pé inú òkùnkùn dúdú lẹ́yìn inú òkùnkùn dúdú yìí èyàn tó wá lọ ṣẹṣẹ́ burúkú yìí ní abẹ́ àpáta iṣẹ́ iná wá kéde bí pé tílẹ̀ bá mọ́ gan-an ojú òlé nì tó bá dùdú àríkì àmà wọ́n fàjáde mọ́ ẹwẹ̀ kọ́ tán kọ́ máa báyìí gan yóò mọ̀ yóò mọ̀ sàǹfàní fún òbí èyí tá ń sọ ìyá àgbàlagbà bẹ́ẹ̀ lọ́nà èyí tá ń sọ ní pé má ṣiṣẹ́ burúkú kọ̀rọ̀ ìtọ́ mẹ́sẹ̀ gbangba má ṣe ń kọ̀rọ̀ ọba tí ó san lẹ́san gbangba ni ó san kọ̀rọ̀ àwọn èèyàn tó ń sábú gbangba wọn ò lè sábúrú fún ọba ṣe ń kọ̀rọ̀ ọba ṣe gbangba náà ò lè sábúrú fún ọ àwọn èèyàn ló kúrò àbẹ́ lórí àbẹ̀rọ náà ìtàwọn èèyàn lè ṣe ń kọ̀rọ̀ ó sì mọ̀ sí gbangba láàmù nítawọn yóò lé sí gbangba wọn mọ̀ sí kọrọ̀ kí ló fa àwọn yóò rí wọn bílẹ̀ bá dá hmm, bílẹ̀ bá dá àwọn yóò jẹ yán àtẹ̀fọ́ bílẹ̀ bá dá àwọn yán dára burúkú àwùjọ tọ́lẹ̀ omi wà ó ní ká burúkú lọ́wọ́ ẹ̀ ìjọba ti ráwọn alùsùn ọmọ ayá rẹ̀ mashallah ó náà dé yàn

tayọ iman àkórí ẹ̀sìn tó parí sí an ta'budu Allah ka'annaka tara fa in lam takun tara fa in lam takun tara innahu yarak gbogbo omi tó bá wà ọmọ bá ń rí ọ ilé ìlú tẹ̀lé wà sí fún Lukman tí ń ṣe fún ọmọ rẹ̀ ẹ̀yin òbí ẹ̀dàkùn ẹ̀sà tó ṣe ara yín ìwọ òbí tí wà rí ọ̀dá tí wọ́n lọ́fẹ́ sí wà tí wọ́n kó wà rẹ̀ dáa wo òbí mọ̀mọ́ rán pa ọlọ́mọ mọ́ parọ́ ọbí rán sí ìwọ́n náà ìwọ́n tó ní rán náà pa àbí òdá àwọn tó jẹ́ lówó nọ́mà ní kí àjẹ́wó nọ́mà ní èsà burú àwọn mọ́sí mọ́wọ́sí ní kírínà máa ọ̀n tí ń kọ́ mọ́ pọ̀kú kọ́ pé ẹni tó jẹ́ lówó wá mùsùlùmí parọ́ ohun ẹ̀yin ò mọ̀ pé ìwà tí ẹ̀wà sí ní ẹbá ṣe fọ́mọ látara ìṣesí tí mo ń dúró lára jẹun lọ ẹ̀yin ò ẹ̀kọ́ tá a kọ́ ma tá a fìwà kọ́ ma wọ̀láì ní mo ń dúró lára ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní mo ní ìgbà bá bàbá rẹ̀ sí máa rìn bàbá wọn kọ́ tó báyìí náà máa rìn kò ní yé bọ̀rọ̀ àmọ́ bàbá rẹ̀ bàbá rẹ̀ bàbá rẹ̀ olùmọ̀ sáfà rìn wọn àlọ́ bàbá rẹ̀ bàbá rẹ̀ ò pé níjòkó ọmọ mi ń bẹ lónìí obìnrin ni ìyá rẹ̀ òpin nítorí kárí abẹ́kọ̀ pé ń báyìí wọn gbé báyìí kò ní yé bọ̀ àmọ́ ní wọ́n sán láti ibi ìyá rẹ̀ náà ìyá rẹ̀ báyìí ìyá sábà tẹ́lẹ̀ báyìí ìyá rẹ̀ sábà tẹ́lẹ̀ ẹ̀kọ́ tó máa ń mú lára wa níbi ìwà ó pọ̀ jù ẹran lọ òun ló fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àtàn gbàtà ní Muhammad tí wọ́n gbàsílá náà nẹ́bí ní dàrẹ́tì lẹ́ẹ̀sẹ̀ pẹ̀lú wàhálà látara ẹ̀kọ́ tó lára ní Muhammad sallallahu alaihi wasallam Lukman sọ fọ́mọ rẹ̀ pé yábù náà ìlú ọmọ mi ẹwẹ̀ kan lálàbà my son ẹ pẹ́ pẹ̀lú ọkọ rẹ̀ náà Ájára Maimuna innaha in takun mithqala habbatin min khardal fatakun fi as-sakhra aw fi as-samawati fi al-hayy ya'ti Allah ọmọ mi yóò sọ fún ọ gbogbo táà máa ń ṣe láyé yìí dáadáa rẹ̀ ní àìdá rẹ̀ tó bá kéré jọmọ náà gún lọ bó sínú kòtò ló wà bó sínú sánà ló wà bó sí lẹ́sàlẹ́sàlẹ́ lẹ̀ pápátánà ló wà ní ọmọ mọ́dámà rẹ̀ yẹ́ ti ìhàwà tó bá eléyìí ni máa ń dámà gẹ̀fẹ̀rí eléyìí ni ó dámù gẹ̀rùgbà járe kìyàrù gbogbo ẹjọ́ bá gbọ́nà ọba gbọ́ gẹ̀fẹ̀rí àti mọ̀nàlìkì tí ó dámù wọn tó bá járe kìyàrù àbátọ́nà orin wọn ọlọ́run á tábà gbogbo sẹ́ tí wọ́n sì pápá láàrin àwọn ó wà pariwo máa lè ha dàrí kìtàb la yughadiru saghiratan wala kabiratan illa ahsaha irú èrò gbogbo tí wọ́n ṣe ló wà kọ́lẹ̀ ma yẹ́lùmínú ní tọ́lì ilẹ̀ àlàdẹ́yìn rọ̀kíbù ní àti wọ́n kò ní jáde lẹ́nu yín ìwà kò ní tíra ń jáde ní wà ní ma ń wù ẹfẹ́ take action kan abẹ́fẹ́ sọ̀rọ̀ ni àwọn olùkọ́ kan méjèèjì wọ́n ti rẹ́dì kan dáadáa ní èyí ń kọ́kọ́ kálá ìdá ní ọkọ̀ so ọ̀rọ̀ kò lè waste iṣẹ́ kan lè sọnù ọ̀dọ́ náà ni ó wà kò sí ní kanú wọn lọ́wọ́ wọ́n gbé àríkẹ́ àmọ́ wọn afá jáde sí wọn máa kà wọ́n náà kà wọ́n ẹ̀ ẹ́ kálukú mu tiẹ̀ lọ́wọ́ báyìí ni yóò máa wọ báyìí ah subhanallah ọmọ tí mo kí lẹ́kẹ́lẹ́ subhanallah ah, eléyìí tí mo kàn ní kí n pa lásán máa bí hàn kìtà irú wẹ́wọ́ rẹ̀ لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها kò tẹ́ ẹmọ pínkà lè yẹ́ kan ọ̀lá ìkọ̀lẹ̀ fàtà college kò mọ̀ pínkà lè yẹ́ kan ẹwú ẹ̀kọ́ tí wọ́n kọ́ mọ̀ subhanallah tàwọn ìdíkiri ní ó ilé ilé sọ̀rọ̀ rẹ̀ bẹ́ àwọn wà tán bẹ́ tọ́lú ọmọ léwu nígbàtàwà láàrin wa òun ní ọkọ̀ pé in tí ò lè ṣe lójú rẹ̀ nìkò ní ṣe ta babalá estimate fọ́mà láti gáìdì ilẹ̀ àgbúgbà sáwọn ilé yìí náà ṣé mo lè bá wọn lójú bàbá mi ibi tí mo bára mi lónìí tí mo ní ṣe fàájì ṣé bàbá mi lè wà kí wọ́n ẹ̀bá yìí in tara mi ní ọlá yóò gùn bẹ́ẹ̀ ẹjẹ́ ara yìí fọ́mọ́ ẹmọ́kò jẹ́ pé fọ́mọ́ wọ́n má jọ bí à ọmọ àwùjọ gbogbo ọmọ táà ń bí lónìí ọmọ àwùjọ ni ẹmẹ́ríkà àwùjọ bá tọ́jú ọmọ wa o gbogbo òbí wá fi ọmọ rẹ̀ lẹ̀ káwùjọ bá tọ́jú ẹ̀ ọ̀lá òbí ló jẹ́ tàbá bàbá lórí alẹ́ àwọn yóò sì pè fún ọ tó bá dárí kìámà àtẹ́yìn méjèèjì ẹ kábàámà lọ kìámà bí àwùjọ lè gbé kalẹ̀ kó wà ní tọ́jú ọmọ yìí àwùjọ náà wá kẹwàá wọlé bá àwùjọ tá à ń pèpè sí dáadáa tí wọ́n bá wá jà bá ṣe sọ àwùjọ tá à ń sọ fún pé tọ́nà ń fẹ́ rèé tó sì dìgbà tá ń pa àwọn ẹlẹ́rìí ẹ̀ àwọn èèyàn ń kú lé ní tá à ń sọ yíwá àmì àwọn bá fúnra tí wọ́n ń pa nítorí pé ń kí ọ̀bá òjò pé ìtẹ́sí yóò dá wọ́n sí pa wọ́n subhanallah sáwùjọ inú ọ̀bẹ gbọmọdé wọn tọ́jú ẹ̀ abẹ́lẹ́ ọba lè yọlá mọ́sà síwá lọ́wọ́ dáadáa fáwọn òbí wa lọ́wọ́ sí àwa náà lóbi dáadáa fáwọn ọmọ wa ọlọ́run ṣe wá ní miftahu khair fi hadhihi al-umma káwọn èèyàn ya dáadáa látara wa ọ mọ́ ṣe wá ní miftahu sharr fi hadhihi al-umma mọ́ ti káwọn ya mọ́ ṣe wá ní tí máa ń da àwùjọ ọrú ọlọ́run mọ́ ṣe ọmọ pé ọmọ ta ni òbí ni ògbó ọgbàlú wọn ta wàláì òbí hey kí ló dé hey ìrìn kò sósì rí ìrìn kò sí rí kò sósì náà ló tọ́ òbí mi sì ré ó ti kọmọ ẹ̀lẹ́kùnrin bá níwá bẹ́ta kò ní problem a ti sọ pé wá ti níwá alábáyé ni kó yà sí ìsì máa ń bọ́ọ̀sì rẹ̀ òbí mi ò ní ẹ̀ẹ̀tí ẹ̀ tara àbúláì bẹ́ẹ̀ dé àbúláì ó sì wọlé abiyọmọ abiyọmọ sàtìmọ́ bàbá wọn náà tọ́wọ́ àwọn ọmọ aṣẹ ọlọ́run tọ́wọ́ náà ṣe وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم.